له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه wà máa dùn ul kafirina illa fi dalal. èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìbọ̀nyín níkànnì yìí 107.9 FM ní déédéé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdíìnì Ṣítù bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wa Ṣítù Ṣótáyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah إلى أن ينسى الله الأرض ومن عليها أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقبل سليت يدى الحمد لله أطر عليكم على رسول نبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم tó dẹ̀ ń darí ayé bó ṣe wù ú tó ń ṣe àwa náà ta wà nínú ẹ̀ náà bó ṣe wù ú nínú ọlá adúpẹ́ fọ́lọ́run àgbà fún amọ̀pẹ́ tó bá ṣe náà ni ẹni tí ò bá gbà fọ́lọ́run ó kó àrà tó ń fẹ́ dá báyìí Atọ̀rọ̀ alékún ọlá rẹ̀ fún àníbà Muhammadu sallallahu alaihi wa sallam. Ẹni tó yẹ ká mọ̀ yí pé gbogbo tó bá dé bá Mùsùlùmí, rere náà lẹ́wọ̀n máa gbọ́ lẹ́nu ẹ̀ ẹ̀ nígbọ́n tí ò dá lẹ́nu mùsùlùmí ni ìmánìyàn fún alámọ̀rí mùsùlùmí tí yẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ báyìí dáadáa ni kódà tí nǹkan tó kú bá ṣẹlẹ̀ sí tí ò dùnmọ́ nínú kò ní sọsọkúsọ torí pé mọ̀pọ́ lọ́wọ́ bá ń dára ni akí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàbọ̀ síbi ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní à ń bẹ ọlọ́run kójọ kó lo àwọn tá à ń bára wa sọ tá à ń ṣàlàyé kọ́lọ́n kó lólókùn fa dáadáa fáwa tá à ń sọ àti sẹ́yìn náà tẹ́ ń gbọ́ láyé ń bí nínú sàárè àti níjọ́ ọ̀gbìn àràfẹ́yàmọ̀ kọ́lọ̀kún máa jẹ́ ká kábàámọ̀ pé wọ́n dẹ̀ sọ ò kọ́lọ̀kún máa jẹ́ káwa náà kábàámọ̀ pé àwa la dẹ̀ ń sọ ò àwa lo ọlọ́mọfẹ́rẹ́ ṣàdánwò fún wa o. à ń tẹ̀síwájú níbi tá a bá dánilẹ́kọ̀ọ́ wa dé ń tó mú múlẹ̀mí wa púpọ̀ òun náà ni kí gbogbo wa gbádùn kẹ́sì yé wa kọ́lọ̀kún jẹ́ kí ẹ̀sì yé wa ìbànújẹ́ tó wà lórí ẹ̀mí fún àfà tó bá ń ṣe wá àti tó dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lẹ́mí wa òun náà ni pé aláwọn èèyàn fẹ́ sin lọ́hun lónìí wọ́n fẹ́ ṣẹ̀sìn ṣùgbọ́n àwọn olùdarí àwọn olùmọ̀ àwọn àfà àwọn ìmáàmù àwọn ọ̀sáàdù àti àwọn nationals àti káàkiri àwọn tí wọ́n ń pera wọn ní olórí ẹ̀sìn àwọn ni wọ́n ń ṣe àwọn èèyàn tukọ̀ àwọn ni wọ́n ń ṣe wọn darí gbogbo èèyàn dẹ̀kọ́ ló kún lè kakéwù ohun tí wọ́n tí wọ́n bá tún fáwọn èèyàn náà ni wọ́n ń tẹ̀lé láti wá rí pé ó bùkátà ká là wá lójú káfòótọ́ hàn wá kájẹ́ ká mọ tó tọ́ àti ohun tí ò tọ́ kábà lè tẹ̀lé èyí tó tọ́ kábà lè jìnnà sílé èyí tí ò tọ́ à ń ṣàlàyé fún wa bọ̀ láti orí àwọn tó ṣokùnfà tó mú kí àwọn èèyàn yẹ gẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà ẹ̀sìn tó lálàáfíà yìí ṣùgbọ́n tó yá pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni tá à ń sọ yìí náà ṣì wà nínú pé mùsùlùmí làwọn àwọn wa ṣẹ̀sì àkọdílé ilé ìlà sọ̀bọ̀ fún wa asbábù ní ìnìṣẹ́rọ́ anìlàkídàtí sàhíhà ibi tàbádé lánàá ọ̀nà ni àtàkùbì lè máa àléhì al'àbá àwọn تلقي العقيدة من المصادر غير النقية lára tó tún ṣokùnfà bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ṣètì yamayama lónìí tán tó dàbà ṣàmọ́ra wọn lọ́wọ́. ìlàkìlà kì í dáa. ẹ̀sùn tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ tó dùn yìí tó dáa tó rẹwà tó gúrégé tó gbádùn yìí tó dẹ̀ ń béèrè rẹ̀ pé ká ṣe lọ́wọ́ àwa tá a bá gbádùn ta lálàáfíà tí làákàyè wà lórí wa. ó lófin ó nílànà ó létò nínú àwọn òfin àtìlànà àtìtò náà ni wípé ó níbi tó yẹ ká ti máa mú ẹ̀rí ẹ̀sìn wa ṣùgbọ́n lónìí tó jẹ́ káwọn èèyàn kí wọ́n wọgbó táwọn èèyàn kan fi ṣe àwọn èèyàn darí wọgbó òun náà ni pé ibi táwọn ti ń mú ẹ̀rí tó bá fẹ́ darí àwọn èèyàn lọ́bì kan wọ́n kàn kóòtù ẹ̀rí kan fún wọn wọ́n lè kóòtù àfáà kan fún wọn wọ́n lè níbi ṣéèkù kíní ká ṣe ń ṣe nìyẹn bí mùdérù kíní ká ṣe ń ṣe nìyẹn báwọn ṣe bá ṣe ń ṣe nínú ìjọ wa rèé ṣílẹ̀ ilẹ̀ rí ẹ̀sìn eléyẹn kọ́ kílẹ̀ rí ẹ̀sìn ìpìlẹ̀ nínú pa fẹ́ mú ẹ̀rí ta fẹ́ sílọ́hun oníká padà sínú alukur'an àwọn ilé ìlànà pé ní masdaru talaqa masdaru awwal ní masdaru talaqi wọn náà ní kitabullah àkọ́kọ́ ibi ta ti ń mú ta fẹ́ fi ṣẹ̀sìn oníká wà nínú tó jẹ́ wáhàyú nínú alukur'an nínú hadith anabi ìtìṣe masdaru tani kí ni ọlọ́run bá sọ fún wa nínú alukur'an nínú pàrọ̀ ìṣẹ̀sìn yìí èyí àwọn èèyàn kan górí kúrò níbi ẹ̀rí tí wọ́n wá ń lòrò rí من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به Ọlọ́run bá ní kí ànábì sọ fún wa wípé. Inni ala bayyinatin min rabbi. Òdodo tó kílẹ̀ lè mímú wá fún látọ̀dọ̀ ọlọ́run bá yìí o. Wa kazzabtum bihi. Bá a ṣe ń sọ lọ́wọ́ yìí náà tó jẹ́ òdodo tó kílẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì la fi ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n àwọn tànátànábì náà sọ fún àwọn náà náwọn àrọmọdọ́mọ láyé lónìí kí lànà bí sọ pé wọ́n ṣe. tó ń bè ní. wọn máa ń bí máa ta lónà bí i. ó ní sọ fún wọn pé ń ń béèrè yìí kò sí lọ́dọ̀ tèmi kí ni wọ́n ń béèrè wọ́n ń béèrè fún ìyá ọlọ́run ní ká anábì sọ fún apapa bí àdábìnà yẹ sàájìlú fa ìdá nàzàlà bí sàáhàtì ní fasáhà sọba ó lè mọ̀ dárí. ìní ilé ṣókìmọ̀ ilá lèlá. ọlọ́run ní kí anábì sọ fún wọn pé ìdájọ́ ilé ètò clear náà ní tọ́lọ́run lẹ́yìn òfin ọlọ́run ọlọ́run ọba sọ ànábì sọ kí tún náà ọ̀rọ̀ tẹ́lómi tó fẹ́ sọ. ìní ilé ṣókìmọ̀ ilá lèlá yìí. ẹni kí nǹkan tá a bá rò pé ó ń dá awuyewuye lẹ̀ yanjú òun náà lọ lọ́wọ́. yẹ́kù sùlẹ̀ ṣàkóso ọ̀hún ìròyìn fásilì. torí pé òótọ́ lọ̀rọ̀ ọlọ́run ẹ̀ ní bárọ́ pàdé nínú ẹ̀ kò súnmọ́rọ́ pàápàá bí tí wọn kò ma ó kọ̀ yìí sí rọ́ ni. Al-ilmu qala Allahu qala rasuluhu a ń pe gbogbo àwọn tá a jẹ́ olùṣèwàsí olùbáwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run a ń pè wá fẹ́jọ́ jẹ́rìí tá ń pè ní ìmọ̀ ẹ̀sìn tá a fi ń darí èèyàn. òní tọ́lọ̀ ń bá sọ o. kọ́lá rọ̀súlù. wọ́n ṣe lè wọ́n kẹ́ nìkan gbárí tó wọ́n ṣe lè wọ́n kẹ́ nìkan dáláhán tó wọ́n ṣe lè wọ́n kẹ́ nìkan mọ́wá àti ṣe tó àbí kó padà sínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ jíṣẹ́ fi ṣe wà sí o. ìlú kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀ sí. tọ́ba fẹ́ yanjú áwọ̀ tó bá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba la fi yanjú ẹ̀ tó fi ń gba yíyanjú. ẹ̀lẹ́rìí ló ti gbòǹgbò ti gbòǹgbò. العلم قال الله قال رسوله ọlọ́run ọba sọ pé ànábì sọ pé قال صحابتهم أولو العرفان àwọn sọ̀hábà náà sọ pé ànábì ṣe báyìí àwa fẹ́ ṣe báyìí bó ṣe yẹ ká ṣe rè é. قال صحابتهم أولو العرفان. nípa sọ̀hábà yìí náà ni tí wọ́n dá ìmọ̀mọ̀ látọ̀dọ̀ ànábì tí wọ́n kọ́ tí ó dẹ̀ dàrú mọ́ ọlọ́wọ́ wọn dẹ̀fìn kan mí kan. torí àlàáfíà sọ pé láti hàdá máa ná. tábà ti fi lè rí ẹ̀rí kò sí kẹ́nìkan tí máa mú ìgbìyànjú wá tí àwọn pé ṣòro ta nínú ìsìn náà ni pé oníkálukú náà ti gbọ́n ẹ̀rí tó yẹ pé mathematics lòun náà ṣe níléèwé òun náà ti sọ̀rọ̀ ẹ̀ di pé ọ̀jọ̀gbọ́n lòun níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹni jẹ́ pé chemist lòun náà ṣe kan àbí kí lọ́lọ́hun ṣe chemistry abẹ́ntọ́lọ́hun ṣe zoology abẹ́ntọ́lọ́hun ṣe physics abẹ́ntọ́lọ́hun ṣe linguistic english language ló lọ ṣe o. wọn náà ti wá sọ rẹ̀ dọ́tọ́rẹ́tì níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn orí bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ọlọ́run lọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ni báwọn kò hábà táwọn bí rẹkọmẹ́ndì fún wa ṣe ṣe àwọn yẹn lọ tọ́rìtì àwọn yẹn lọ̀rọ̀ ibi tá a ti ń mú ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn torí pé tá a bá ti mú láti bẹ̀ àwọ̀ tá a bá ti tako eléyìí á dàrú àdẹ̀ kí ń fàáfà kan di ẹni tá a máa wá sọ di pé eléyìí à àwọn eléyìí gangan tó bá ti ṣe ní o ó ráìtì fún ráìtì ó ti ráìtì lọ́dọ̀ ọlọ́run àwọn ti wà sọ́là rárá. torí ẹnìkan tó dàbí fi jẹ́ sí nínú ọ̀rọ̀ àwọn sálàfù ni pé wọ́n ní al-ulama'u yuhtajju lahum wala yuhtajju bihi àwọn olùmọ̀ sheikh albani sheikh uzaimin gbogbo àwọn fẹ́sùn tí wọ́n ti lọ yìí. rahimahumullahu ta'ala. yuhtaju lahum a máa máa kó tiwọn pẹ̀lú pé ká máa wá ẹ̀rí fún un tí wọ́n bá sọ. wọ́n náà yóò tájú bí hin. a ní wọ́n máa wá sọ dẹ̀ rí àwọn náà lè sọ̀rọ̀ kó wọlé wọ́n lè sọ̀rọ̀ kí mi sékì wà ń bẹ̀ ìbíjẹ́ sáàlù súnà àkí ń tẹ̀lé àwọn àfáà wa ńlá látàn dárúkọ ìgọ̀ọ̀gọ̀ ẹ̀rí tí wọ́n kó wá tó bá tọ́lọ́ àti tòjíṣẹ́ mu là ń tẹ̀lé. àlẹ́ ilé wọ́n. bá sọ pé lálẹ́ gbọ́dọ̀ súnmọ́ yàwó mẹ́ta kò sí náà ni ó máa gbà abẹ́jọ́ méje nǹkan funfun ló dẹ̀wọ́ ọ̀dọ́ máa jẹ́ ó ń gbà lọ náà ni irú èwo nìyẹn tá ló ń sìn ṣíṣe ló ń sìn ni àmọ́ lọ́hùn

ìrẹ̀ǹgbẹ́ tí ẹ ti pé ẹni tó bá ti láǹfààní àti débi ìrẹ̀ǹgbẹ́ yìí tó bá ti mú omi náà. arábìnrin sọ̀rọ̀ sílẹ̀. máa rọ̀ bí ìṣẹ̀rí bá. arábìnrin tó bá ti débẹ̀ tó mú omi náà. wà máa ń ṣẹ̀rí bá láàmì ọgbọ́n àbádá. ẹnikẹ́ni tó bá láǹfààní àti báwọn ànábì dé àyè yìí á mú nínú omi ibẹ̀ tó bá ti wá mú òǹgbẹ òdó ní gbẹni náà mọ́. Wàlàyọ̀rọ̀dánà aláyà kọ́ àmọ́. Alábìnrin wọn máa wá kó àwọn èèyàn kan kọjá. Rọ́dà aláyà akọ́ àmọ́. Àwọn èèyàn kan hàn mú wáyà rí fún ní. Ìṣẹ̀lẹ̀ ńlá lélẹ̀ ẹ̀tẹ́ ti kẹ̀ gbọ́ dáadáa. Lálẹ́kẹ̀ẹ́ Anábì sallallahu alaihi wasallam ní àbàtà kan tọ́lọ́wọ́n bá palẹ́sẹ̀ kalẹ̀ fún ààyè rẹ̀ ń gbẹ́ kan tí ẹ pé tíyàn bá ti mu omi àyè yìí òǹgbẹ òtún ní gbẹni náà mọ́ ọlọ́run àwa wà ń bẹ̀ tó ń bá wà láàyè àwọn tó bá wà láǹfààní àti débẹ̀ wọ́n ní àṣẹ̀sì sí kí wọ́n mu omi lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n wọ́n máa wá rí àwọn èèyàn kan òun mọ̀ wọ́n àwọn náà mọ̀ òun gbàgbọ́ bí wà rèé àwọn àlùmọ̀ mi rèé. Arábìnrin wa máa wá ọ̀rẹ́ sí àwọn ènìyàn. Wọ́n máa wá wa wá fi gàgá sáàrin ìmọ̀ àti wọn. Fàkúlù. Arábìnrin máa máa wá sọ wípé. Iná omi ní. Àlẹ́wọ̀n mi làwọn eléyìí náà lára àwọn èèyàn mi rè. Fàyọ̀ fọ́ Mùsùlùmí wọ́n mọ̀ wá fún olé sí báyìí pé ìmàkàlá tẹ́dẹ̀rí máa ṣàdásó bá dáka ìṣẹ́ ma wá dé sọ́dọ̀ wọn ànábìlá sọ̀dọ̀ ọlọ́run látẹ́dẹ̀rí orùpá àwọn ẹni ẹlẹ́lẹ́ náà máa ṣàdásó bá dáka ohun máa tí wọ́n ma ahadathu ba'daka ba'daka wọ́n tí wọ́n ti dánwò lẹ́yìn rẹ̀ fàkúlù sọ́ṣọ́kan sọ́ṣọ́kan alágbàmọ́ ní orí búrí gbérí sọ́ṣọ́kan ní máa ń bá dálàbà ọ̀dí òfòrè fáwọn tí wọ́n ṣe tí ò bẹ́sẹ̀ mú lẹ́yìn mi tí wọ́n dábí dí alẹ́ à ń tẹ̀síwájú lọ́la insha Allah subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa òun náà ni 080 35 75 14 66